nothing. nínú ayé Jésù. we don't find his claim in the life of Jesus. orí nǹkankan tiẹ̀. we don't find anything in his life. orí ẹ̀ṣẹ̀. we don't find sin. orí àìsàn. we don't find sickness. orí ègàn. we don't find causes. orí dààmú. we don't find problem. orí wàhálà. orí ọ̀fà. orí ìgbàlódé kò rí tó jẹ́ tiẹ̀. there was nothing he could point at that jésù the lord jesus. ṣùgbọ́n tí níbẹ̀ tó nǹkan tó jẹ́ tiẹ̀ lọ́dọ̀ jésù. as far as he couldn't find what belong to me the lord jesus. ra padà. so he left himself. ayé lè ṣe wá mú ọtán báyìí. this one is just purely perfect. tí àwa kankan. and there is nothing. nínú gbogbo iṣẹ́ wa. we find out of our work. nínú ẹ̀. inside of it. ó ní láti kúrò. because he had, he had to leave. fún mi kò rí iṣẹ́ èṣù pé kò rí iṣẹ́ ẹ̀ níbẹ̀. because he didn't find his work in the life of the lord jesus. so sisan bá ti láti lọ wáyé jésù tí ó bá rí nǹkan kan tó ló ń pọn jẹ́ dẹ́gbẹ́ sí ní life the Lord Jesus Christ. kò gbọdọ̀ sọ pé tó jẹ́ ti èso ayé ìgbà náà. nothing our lives that the devil will point at. kò gbọdọ̀ sí. there shouldn't be. àwọn lọ́sẹ̀ ilé lẹ́yìn. these are our battles this week. àdókò ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tá à sọ wọ̀nyí. of this is we talking about. àwọn iṣẹ́ èso wọ̀nyí. these works of the devil. ọ̀pọ̀lọpọ̀ ẹni sí ní òun ṣègbà tá a wọnú ayé ló ti wọnú ayé wa. it is when we enter the world that the king is present. òmíràn kan nínú yín ló ti wọlé. enter when we are still bí a ti mọ ẹgbẹ́ how the blood of the mother is going to the stream of the child àìlá. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí. for many of these things. láti ṣe adúró kẹ́bí odidi. they will stand as one á dẹ̀ máa ṣiṣẹ́. and they will work they will operate. so iṣẹ́ kíṣe tó bá wà nínú ayé so every work of the devil that is in one life. tó bá sì wà bẹ́ẹ̀. even if it is still there. á dúró láti máa ṣiṣẹ́. if we stand to work. ilé tí èso ràn níbẹ̀. in which the devil said. àwọn tí a fi gbọ́dọ̀ gbogbo ti lé ní. so these are the why we must wait for God. láti dáradára. so that we must face it very well. àgbẹ̀ gbogbo tó bá jẹ́ iṣẹ́. àgbẹ̀ every work of the devil. gbogbo ẹ̀ pátápátá. every single one of them. ó gbọ́dọ̀ parun. they must perish. nínú ayé wa. inside of our life. so there is none of it. tó look through our life. kò sí sí èṣù kankan nínú ayé ìjọba ọlọ́run tí a ń lọ ìta ń lọ sí ìjọba ọlọ́run kò ní sí sí èṣù kankan nínú ayé wa ní ìjọba ọlọ́run gbogbo rẹ̀ yóò máa dán òye lálàáfíà rẹ̀ yóò mú ìtura wá rẹ̀ yóò mú ìrọ̀rùn wá gbogbo àwọn ìfọ̀kànbalẹ̀ wá nínú pé sí èṣù kankan kò lè ráàyè wọ. alẹ́ ti sọ pé ọmọ ìjọba ọlọ́run làwọn. we also said we are sons and daughters of the kingdom of God. and we are under this heaven ṣùgbọ́n nígbà tá a ti báyé wa fún Jésù. so the day you give our life to the Lord Jesus. láti di ọmọ inú ilé Ọlọ́run. you are already a household of the Lord. láti di ọmọ ìjọba Ọlọ́run. a household member of the Lord Jesus Christ. ìpín ìpín ìjọba Ọlọ́run. our portion which is the kingdom of God. ó gbọ́dọ̀ máa fara sí wa. must manifest inside of our lives. ó gbọ́dọ̀ máa jẹ tiwa. so it must be our portion every time. láti abẹ́ ọ̀run yìí. so from under of this heaven. náà Sátánì náà ti wá ayé Jésù ìbára. look into the life of the Lord Jesus. tí o rí kankan tí o and couldn't find anything that belong to him. that is why we are going to do this for everything anything that is a work of living our life. bóyá ó kéré tàbí pọ̀. whether great or small. ó ó pẹ́ tó ti wà bẹ́ẹ̀ tàbí tó ti fẹ́. whether there for long or it doesn't go there. so nínú ọ̀sẹ̀ yìí. so inside of this week. gbogbo ẹ̀ máa parun. everything will be destroyed. kò ní sí kankan mẹ́ẹ̀ tó lè gbogbo mọ́. there will be no one that will be remaining. so Jésù mi mi ní ọ̀rọ̀ pọ̀ láti bá yín sọ̀rọ̀. he said I have nothing much to tell you. babaláde ayé ìwà the ruler of the world came and found nothing with me. because he had to claim there is no bargaining about that. people don't do what he ought to do. nítorí gbogbo òrìṣẹ́ nìkan. because he didn't find his work inside of the Lord kankan nínú. don't find any of his work inside of voluntary. so àǹtá àwọn náà láti lọ bá ọlọ́run pàdé. these are the things you want to do this week. gbogbo iṣẹ́ iṣu. every works of the devil. àwọn lè ta jogún. the ones we inherited. àwọn lè ta fà. and the ones we drawn by our own personal self. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà máa ń jẹ́ àfọwọ́fà. many many of them are personal causes they cause themselves. bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ àfọwọ́fà. They are the one the ones we cause themselves the ones we inherited. àwọn lè ta àfọwọ́fà. and the ones we draw ourselves. àwọn lè tọ́ tààrà wọnú ayé wa. and the one enemy sent. àwọn lè tó kùn òdìlé kó and the one family battle even package take there. gbogbo ẹ̀ pátápátá. every one of it. ní agbára ọlọ́run ká. the power of the lord is able. ní ipa ọlọ́run ká. the lord is able. láti pa wọ́n to handle them and to destroy them. inside of our lives. ṣé gbogbo ẹ̀ pátápátá. so every one of them. lana kó we gather them together. bẹ̀rẹ̀ láti àárọ̀ yìí. starting from this one. ìwádìí saturday. till saturday. láti pa gbogbo ẹ̀ to destroy everything. o sì pa ọlọ́run wa fún. so I believe in the lord. pé ọ̀rọ̀ ọlọ́run. and the word of the lord. ó yè. it is life. ó sì ní agbára. and it is powerful. ó mú ju ìdá olójú méjì. sharper than any two-edged sword though one is powerful. bí ẹ̀ka sí ọ̀rọ̀ jáde yìí. that is our sending you out. agbára ọ̀rọ̀ yìí. so through the power of this word. ọlọ́run máa ń lọ nínú ọ̀sẹ̀ yìí. that's going this week. so ọlọ́run de ọlọ́run máa ń dúró ti tó bá ti jọ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run máa ń dúró ti ọ̀rọ̀ wọn. so if it's about the word of God God always stand by it. láti mú ṣẹ. to fulfil it. nínú ayé mi. inside of the life. so ọ̀sẹ̀ yìí. so this week. gbogbo iṣẹ́ every work of devil. yóò parun tán. we destroy nínú ayé wa. inside of our lives. First John chapter three verse eight. Johannu kìíní orí kẹta ẹsẹ̀ kẹjọ. First John chapter three verse eight. Johannu kìíní orí ẹsẹ̀ kẹjọ. Ẹ sílẹ̀. Write it down. A máa jọ ká papọ̀. We are going to read together. Ẹ̀yin náà sílẹ̀. Write it down. We are going to read together. Ẹ sílẹ̀. Write it down. First John chapter three verse eight. Johannu kìíní orí ẹsẹ̀ kẹjọ. First John chapter three verse eight. Johannu kìíní orí kẹta ẹsẹ̀ kẹjọ. Ṣé ti wà níbẹ̀? Are we there? Ṣé ti rí? Are we there? ọ̀rọ̀ ìtọ́ba ti lè jẹ́ kàkà jáde ó yá ẹni tí ó bá ń dẹ́sẹ̀ ti èṣù ni nítorí láti àfọ̀ ìtọ́sí ni èṣù ti ń dẹ́sẹ̀ nítorí èyí ọmọ ọlọ́run ti farahàn kí ó lè pa jésù ọ̀fẹ́sẹ̀ náà so ìfarahàn jésù nínú ayé wa àgbà jésù nínú àtò ìgbàlá àwọn àtàtì gba jésù lójú bá jésù wà nínú ayé wa jésù gbé nínú ọkàn wa so ìfarahàn jésù gbé jésù. Jésù wọ inú ayé wa. Jesus came láti pa sí ìṣúná. And came to destroy every works of the devil. Ó wá láti pa sí ìṣúná. He came to destroy Jésù. manifestation of Jesus. Ní láti pa sí To destroy every works of the Gbogbo iṣẹ́ èṣù pátápátá. So for every work of the devil. Gbogbo ọ̀dọ́ máa parun tán nínú ayé Everything we destroyed in our lives Matthew chapter fifteen. Matthew orí kẹẹ̀ẹ́dógún. Verse thirteen. Ẹsẹ̀ kẹtàlá. Matthew fifteen thirteen. Matthew orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹtàlá. Gospel of Saint Matthew. Ìwé ìrètí Matthew chapter fifteen. orí kẹẹ̀ẹ́dógún. and verse thirteen. ẹsẹ̀ kẹtàlá. sẹ́yìn náà ti wà bẹ́ẹ̀. awídìí o. ẹ̀sìn bá bìí sí bẹ́ẹ̀. sẹ́ ti wà níbẹ̀ ẹja kọ̀tọ̀kà jáde ó yá. ó sì dáhùn ó sì fún ọ pé igi kígi tí bàbá àti tìbẹ̀ lọ́rùn padà gbé mi how far to go gbogbo tí ọlọ́run kò dá mọ́ wa àwọn náà à ń ní iṣẹ́ èṣù that is what we call the works of the devil That the devil tí èṣù mú wọlé sínú tọ́lọ́run kò dá mọ́ wa gbogbo ẹ̀ pátápátá la máa fà tù kúrò wọ́n á wọ́n á dẹ̀ di fífà tù nínú ayé wa pé wọ́n ní ìpè nínú ayé wa mọ́ ayé tàwa ti di ayé ilé èṣù gbogbo nípa wa ti di ti Jésù àwa ti gbé ìjọba ayé wa lé Jésù lọ́wọ́ tó ohunkóhun tó bá sì jẹ́ ti sátani. everything that belongs to devil. alpha tún ni o. it will be uprooted. so nínú ọ̀sẹ̀ ta tún wọ̀ yìí. so inside of this week that we have entered. gbogbo ẹ̀ pátápátá. everything every single one. alpha tún. We be rooted up. kìsìkì alpha tún nìkan. so that just throw them up alone yóò tún gbẹ. they will dry up. torí pé tí a bá rí tí àgbẹ̀ tí a bá ń fa pé tí a bá ń fa. say the farmer or putting or cutting or doing anything like that. oko oko tí wọ́n fẹ́ parun pátápátá. whatever party they want to destroy. láti rí fa tí ti gbẹ díẹ̀ báyìí. once they uproot it and they shake it very well. wọ́n fi síbi tó òun ti pa. they will put it where sun dey strike it very well. tí yóò tún ní gbérí mọ́ láyé. that one will never will never grow again. gbogbo tó jẹ́ irúgbìn sátánì. so anything that is the seed of the devil. gbogbo ẹ̀ pátápátá ó máa di fífà tún nínú ọ̀sẹ̀. everything we this week in Jesus name. láti àárọ̀ ìrọ̀lẹ́ gbogbo jésù. starting from this morning in Jesus name. Psalm eighteen. Orí Dáfídì. Verse forty-four and verse forty-five. Orí kejìdínlógún. Psalm eighteen verse forty-four and verse forty-five. Ẹsẹ̀ karùn-ún. Psalm eighteen forty-four and forty-five. Ṣẹ́ẹ̀tì wà níbẹ̀. Ọ̀rọ̀ ìjàkadọ̀kà jáde ó yá. Bí wọ́n bá ti kúrò mi, wọ́n ò gbà mí gbọ́. Àwọn máa dìjì yóò sì fi ẹ̀tàn tẹ́rí wọn bá fún mi àyà yóò bá àwọn àlejò wọn ó sì fi ìbẹ̀rù jáde ní ọlọ́run fi wọn ṣùgbọ́n ohun tó jẹ́ ti ìṣù àlejò ni wọ́n jẹ́ nínú ayé wa. everything that belongs to the devil they are foreigners they are strangers in our lives. wọn ò kí ń ṣe ìfẹ́ ọlọ́run fún wa. they are not the will of God for us. so wọn ó ṣàjáde nínú ayé wa. we flee away from our lives. wọn ó sì lọ sínú ọgbọ́n ẹ̀ nísàlẹ̀. and we go to the bottomless pit. láti lọ parun níbẹ̀. to go there and perish. ohun kó bá lè jẹ́ ti ìṣù. that belongs to the devil. àlejò ló jẹ́ nínú ayé wa. they are strangers and visitors so, and foreigners. so nípa orúkọ olúwa. the name of the Lord Jesus Christ. Christ. Wọ́n á sá jáde. They will flee. Wọ́n á dẹ̀ lọ pa wọn. And they will come and perish. Ṣùgbọ́n bá ti jáde báyìí. as they are running out. Inú òkun ẹni sálẹ̀. They are going straight to the place. pit. Òní wọ́n lọ síbẹ̀. That is where they will go. Wọ́n á lọ síbẹ̀ láti lọ pa wọn. And they will go there to go and perish. Olúgbé níbi tí ìpín wọn wà ní. Because that is where their portion belongs. So ohunkóhun. So anything. Tọ́lọ́run bá ti lè dá mọ́ wa. That the Lord has not made with us. Àlejò ni. Their strength has. Tọ́lọ́run bá ti lè dá mọ́ wa. And as far as the Lord has not made them with us. Kò ní iṣẹ́ rere tí ó ṣe ní ayé mi. They have to do the work they want to do in our life. Ju iṣẹ́ tó ń ṣiṣẹ́ búburú nínú àlejò wa tí wọ́n jẹ́ àlejò yẹn. that are strangers and foreigners. wọ́n á sá jáde. they will flee. wọ́n á lọ sínú ọgbà ẹni sàlẹ̀. and to the bottomless pit. wọ́n á lè lọ sí ìgbéyàwó síbẹ̀. wọ́n lè ti perish in Jesus name. Matthew chapter three. Matthew orí kẹta. Matthew chapter three verse ten. Matthew orí kẹta ẹsẹ̀ kẹwàá. Matthew chapter three verse ten. Matthew orí kẹta ẹsẹ̀ kẹwàá. Matthew three ten. Ṣé ti wà níbẹ̀? Matthew chapter three verse ten ìwé ìròyìn ti máa ti orí kẹta. book of saint matthew chapter three. ẹsẹ̀ ìkẹwàá. verse ten. ṣé ẹ ti wà níbẹ̀? ẹ̀jájọ kàjáde ó yá. àti nísinsìnyí pẹ̀lú àti fi akéré tó gbòòrò igi náà nítorí náà gbogbo igi tí kò bá so èso rere a ó kéré e lẹ̀ a ó sì lọ jù sí iná bẹ́ẹ̀ ni yóò yìí lọ́sẹ̀ yìí lọ́sẹ̀ jésù gbogbo tí o sì lè nínú ayé wa agbára tó wà nínú orúkọ jésù ìdá tó wà nínú orúkọ jésù á fi gbogbo ẹ̀rú rẹ̀ iná ajónirun yóò sì jọ wọn gbogbo tí o sì ayé wa nínú rẹ̀ tí o ní rere tí o sì wá gbogbo pátápátá ìdá tó wà nínú orúkọ jésù yóò gé wọn lulẹ̀ iná ajónirun yóò sì jọ wọn. consuming fire God will consume them in Jesus name. àwọn sáà lọ nínú ọ̀sẹ̀ yìí lélẹ́yìn. these are places we are going this week. láti lọ bá ọlọ́run pàdé. to go and meet with the Lord àwa láti gbé ayé wa hàn ọlọ́run. we are here to show our life to the Lord Jesus. olúwa kò yí ayé wa wọ̀. just change my life. olúwa kò rí tọ́lọ̀ kò náà níbẹ̀. the Lord should see what he has done maybe to us inside of me. báwa lọ sọ́dọ̀ pé mi ò fẹ́. and let us tell them that God I do not want this thing. olúwa mo kọ́. and God I reject it I refuse. olúwa mo fún èmi náà. God I am not pleased with it. tó bá wà bẹ́ẹ̀. so if it is or if that day. o kí lọ bá olúwa. and you do not take it to the Lord. pé kí ní ikó tẹ̀mí lọ́wọ́ mi ò fẹ́. that I am not satisfied with it. the Lord will not be pleased with it is Deus perante nós. nínú ayé mi mọ́. we should not want to choose our brother. àwọn ìdílé ṣe dèdè wúrà sí ilé yìí. so these are one of the reasons why I deliver myself. ọ̀pọ̀lọpọ̀ akọ tó ti wọnú ayé wa kátó ayé wa fún Jésù. many of us are before we give our life to Christ. bàbá ayọ̀ fún Jésù tán. our life to Christ. tí àìké ìsàlá tó ti fún Jésù wọlé. and even carelessness and civil blood work of the devil. agbọ́dọ̀ sọ fún we must tell the Lord. pé Olúwa ọ̀tá mi ni. this is my enemy. ọ̀tá mi. this is my enemy. gbogbo ṣèṣù náà yẹ. every work of the devil in life. ọ̀tá ni wọ́n jẹ́ fún wa. they are enemy of the Lord. so a ò gbọ́dọ̀ wọn bí pé wọn bí pé afẹ́ràn a ó gbogbo tì í. must wage war against them. a máa gbogbo tì must wage war against them. yóò sì fàyè wá sílẹ̀. and live our lives in Jesus name. so gbogbo àwọn sèṣù wọn yẹn. every work of the devil. dábàá sí ojú kan wọn. once we are facing them. lórúkọ olúwa. in the name of the lord. wọ́n fàyè wá surely live our lives. ṣùgbọ́n olúwa lórí ẹ̀. if you refuse to call upon the lord over it. dáhùn sí ni pé ó sì dáa tó ayé wa. they are okay they are good they are fine àwọn náà wọ́n máa sọ lálọ́ ńbẹ̀. they will continue to enjoy ṣùgbọ́n tá a bá ti gbogbo tá a bá ti gbogbo ayé wa lóòótọ́ yóò bá ayé wa sílẹ̀ ṣùgbọ́n gbogbo iṣẹ́ èṣù nínú ayé wa wá parun ní orúkọ jésù gbogbo iṣẹ́ èṣù nínú ayé wa ní wá parun ní orúkọ jésù gbogbo tó kì í ṣe èṣù pé nínú ayé wa wá parun pátápátá nínú ayé wa bẹ́ẹ̀ ni yóò ní lórúkọ jésù ẹ̀dìdè dúró ẹ̀dìdè dúró ẹ̀dìdè dúró alọ́ láti gbà gbàdúrà. we are going to pray now. lórí gbogbo àwọn iṣẹ́ ìṣù. over every work of the day. mo fẹ́ ká gbà us to pray very well. Nígbà àwọn ilé ìdáná yẹn ká máa gbógun tì. These are the type of prayer we should be praying. Àwọn ọ̀rẹ́ kárí dé bí ọ̀tá tó ga jù nínú ayé wa. Sin as we see them as greatest enemies of the Lord is to destroy these things in our lives. Nítorí pé wọ́n jẹ́ iṣẹ́ ìṣù. Because they are works of the devil. Ẹ̀ka méjèèjì sí lọ. So lift your two hands. Ẹ sọ pé gbogbo iṣẹ́ ìṣù nínú ayé òun. Every works of the devil in my life. Mo kéde ìparun yín báyìí. I announce your destruction now. Ẹ sọ pé gbogbo iṣẹ́ ìṣù nínú ayé òun. Every works of the devil in my life. Mo kéde ìparun yín báyìí. I announce your destruction now. Ẹ wà sọ̀rọ̀. You are not seeing anything ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀. you must speak out you must say out. ìdákẹ́. don't keep your mouth shut. o tẹ lọ́rùn ló sọ yẹn. if you are keeping your mouth shut that means you are being sacrificed. mo ti máa ń bọ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn mẹ́sítẹ́rì. because there are many years when they were like used in Egypt. tí wọ́n sọ̀rọ̀ létí olúwa. and they talk in the years of the Lord. the Lord was just looking at them. that they were satisfied. and that if they are not satisfied. wọ́n á they would have spoken out. lọ́jọ́ tí wọ́n sọ̀rọ̀. so the day they spoke. ọjọ́ náà ni ọ̀nà àbáyé sọ̀rọ̀ sí pa. the way true manifested for them. so tí èmi bá ti sọ̀rọ̀. if you refuse to talk. ó sọ fótó lọ́rùn. that means you are saying you are satisfied. ṣùgbọ́n kò ti ṣe èṣù kankan. so no work of the devil. tí ayé wa gbà tára wa gbà. that we can receive that body receives. kó sẹ́yìn ọkàn nínú ayé ni. even if it is one in someone's life. ara ènìyàn ò the body cannot withstand it. ṣùgbọ́n gbọ́dọ̀ gbógun tì. so that law must wage war against. a gbọ́dọ̀ sọ̀rọ̀. we must speak out. fún alára wa. by ourselves we must talk. a gbọ́dọ̀ sọ̀rọ̀. we must talk. ẹ̀ka méjèèjì sókè. lift your two hands. ẹ fún gbogbo iṣẹ́ ìsìn nínú ayé. every works of the devil in my life. mo kéde ìparun yín báwọn. I I know for destruction now. gbogbo iṣẹ́ ìsìn nínú ayé. every works of the devil in my life lókèdè ìbáyà náà gbogbo iṣẹ́ èṣù nínú ayé òbí lókèdè ìbánuyín báyìí ẹ bá ní orúkọ ìjẹ́ òye ìgbàlú ọba gbogbo iṣẹ́ èṣù nínú ayé òbí lókèdè ìbánuyín báyìí.